ọba aláàánú ọba olóore ọba ọlọ́rẹ ọba alágbára tó nìkápá lórí gbogbo tó dá ọlọ́ọ̀bá yìí ni ọba tí a fi ọpẹ́ fún látàrí wípé ó bẹ̀rẹ̀ ni wá sí láti ọ̀sẹ̀ tó kọjá títí di jíma tòní kìí ṣe rí màá ṣe wa bẹ́ẹ̀ ni kìí kò sí inú agbára wa bí kò ṣe pé àánú ọlọ́wọ́n bá àlejò ọ̀dá òun ló ń lé wa bá àwọn ṣe ìkí ọlọ́wọ́ àti ìgẹ́ rẹ̀ fún annabuwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ntọ́lọ́wọ́ bá àlejò ọ̀dá tó fi ṣe àtúwájú fún gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn bẹ́ẹ̀ ni òun náà ló ń lọ́lá jùlọ nínú wọn ìkí ọlọ́run ìgẹ́ ọlọ́run tó mọ bá nàbì náà kó ọmọ pẹ̀lú rí ẹ̀ tó máa bá wọn ara ilé rẹ̀ tó bá wọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn lànà tí ànábì sílẹ̀ títí di ọjọ́ gbòǹde alkiyama ẹgbẹ́ àgbàlá ọlọ́wọ́ bá ní kọlọ́mọ́ wọn sọ̀rọ̀ ní sọ́ọ̀tún dákọ́rà ayà 159 sí 160 ọlọ́wọ́ bá dédà ní iná lẹ́bínà yàtùmúnà máa àǹzálínà nínà ìbàyìnà ti wàlúhúdà من بعد ما بينه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليه وأنا تواب رحيم عباد الله أنا بعلك ولا nínú اراري ó pe àkíyèsí wa sí nǹkan bí méjì kan nǹkan bí mẹ́ta àmọ́ méjì inú ẹ̀ òun ni yá lò láti fi ṣe wa lójú kòkòrò látàrí inú oṣù abiyì ń bẹnú ẹ̀ oṣù albarka oṣù àforíjì oṣù ìkúnra ẹni ọlọ́run bá ń bá إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى ẹ̀rí àwọn tó ṣe wípé wọ́n pa á má nínú àwọn àlàyé àti ìmọ̀nà ní tó ṣe wípé lìmbádì má bàyíyánà ú lìnà àti kìtà in tó ṣe wípé ọlọ́wọ́n bá lè kí ọlá ó fi ṣe àlàyé yìí fáwọn èèyàn nínú tírà rẹ̀ ilé inú ṣe àwọn yahudi ni wọ́n pa òdodo ọlọ́wọ́n bá lékẹ́ látó ń bẹnu àtàwòrọ̀ nínú tíràtà fún wọn táwòrá wọ́n pa á má wọ́n ní tẹ́jẹ́ káwọn èèyàn mà torí wípé nú àwọn òdodo tó ń bẹnu ẹ̀ òun náà ni ìfúnni nírò nípa bíbọ̀ wa nẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n pa wọ́n pa àlàyé tàṣí fún àti mọ̀nà lẹ́yìn tó ṣe pé àwọn ọlọ́run a fi ṣe àlàyé yìí filkitab nínú tíra àwọn àlàyé ti yí ní ké aláni ulaika yal'anu umullah irú àwọn èèyàn báyìí àwọn látọ́lọ́wọ́n bá níkẹ láti ọlọ́wọ́ ni ìlàlọ̀dínà tábú wà áṣìláhú wà báyìyànú àyàfí àwọn àkán nínú àwọn àwọn ní ìlàlọ̀dínà tábú àbáńkọ́ sí pé wọ́n túbá lẹ́yìn tó wá àforíjì ọlọ́run wà áṣìláhù wọ́n wá ṣàtúnṣe àwọn nǹkan wọ́n wá ṣe àforíjì máa gba tútúbà wọn wà á nẹ́tọ̀wọ́ àbúrọ̀hìn torí pé èmi ọlọ́run èmi lọ bá tó máa ń gba tútúbà ẹ̀dá tí wà tó kẹ́ ẹ̀dá lẹ́yìn ìgbà tí máa ṣe kí ni tí máa gba ìtúbà rẹ̀ fún ìfàforíjì fún ẹ̀dá àdọ̀lá nínú àwọn nǹkan tá a fẹ́ yálò nínú ọ̀rọ̀ yìí òun náà nígbélé ọ̀rọ̀ sọ pé ìlàlẹ̀bí na táàbù wà àfíàṣù àwọn tó ṣe wípé wọ́n túbá lọ sọ́dọ̀ ọlọ́run wọ́n dẹ̀ ṣe àtúnṣe ara wọn nínú àwọn àǹfààní tí ramadani tó ṣílẹ̀kùn ẹ̀kalẹ̀ fún wa òun náà ni àǹfààní ìwá àforíjì ọlọ́run ìtúbá lọ sí ọ̀dọ̀ ọlọ́run torí wípé nínú tí tó kó bá wa lóore òun náà ó tilẹ̀kùn àforíjì ó ti kalẹ̀ fún gbogbo àwọn tó ṣe ń kún wọ́n ṣe kí ni wọ́n ń wá àforíjì ọlọ́run bákan náà nínú àǹfààní tí ọmọdá wá sí kalẹ̀ ìgbà tí wọ́n bá ti rí àforíjì ọlọ́run tó túbá lọ sọ́dọ̀ ọlọ́run wa èyí tó kù díẹ̀ sáàtò nínú àlámàrí wa níbi tá a kù sí ìgbà tó ṣe wípé àwọn Yorùbá bọ̀ wọ́n ní kò sí dẹ́dẹ̀ ó ṣe máa rìn torí òní mì tó túnmọ̀ sí pé kò sí dẹ́yẹ̀ ó ṣe máa ṣe tó tóun náà ní níbi tó kù sí lẹ́yìn ìgbà tó wọ́n wá àforíjì Ọlọ́run lálàpọ̀ inú oṣù ìwáforíjì tá ń bẹ́nu yóò wá máa gbìyànjú àti túnra rẹ̀ ṣe ìtúnra rẹ̀ ṣe yẹn ni ó bá lọ títí tó fi bá jáde nínú Ramadan torí pé ìtúmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe olóore tá ń ṣe yálà kìràátùl kùrán ìrìn tìlọ́wọ́tùl kùrán kùránì tá ń ká àbí àwọn ọrẹ tá ń ṣe ìtọrẹ àánú tọ́wọ́ náà tọ́wọ́ bá kò tá mú jáde tá fi ń ṣe ìtọrẹ àánú àbí ìjòkólẹ̀ láti ṣe azkar ìrántí ọlọ́run láti ṣe àdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ògèrè wípé a ní faradà lórí àwọn kìíní ìtumọ̀ ẹ̀ ni wípé a jẹ́ pé ta bá lè ṣe àwọn kìíní yìí lásìkò yìí tí àsìkò yìí náà bá lọ ìta lè ṣe ni ẹni tó bá para rẹ̀ mọ́ tó fọ́ra rẹ̀ kúrò níbi ní máa parọ́ tó pé ẹ̀rú mọ̀ bá ṣe mo sì ń gbà rẹ̀ mọ́jọ parọ́ tó wá rí kìíní yẹn ṣe oríbi kóra ẹ̀ níjanu ìwà aburú lọ́túpa yẹn kò ṣe àbí ìṣèjàmbá fáwọn èèyàn ó kúrẹ̀ níjànú kò ṣe ó wá bá lọ bá ìfá Ramadan ìtumọ̀ ẹ̀ ní kódà Ramadan bá lọ ìtẹ́ni náà lè ṣe ni tó bá ní azmu tó bá ní àkọlé kan wípé a ah, máa àti kíni àti Ramadan oṣù kan tó ṣí àǹfààní ìwá àforíjì Ọlọ́run àti ìtura ẹni ṣe oṣù kan ni ìyẹn ló fàtọ́ bá lọ wo ọ̀rọ̀ ń ṣe ọlọ́run kan sallallahu alaihi wa sallam látọ̀dọ̀ Jabir bin Samura ó ní Ànábì Muhammad sallallahu alaihi wa sallam sa'ada al-minbar olóńṣe ọlọ́run ogun mímbàrí rẹ̀ láti lọ báwọn èèyàn sọ̀rọ̀ thumma qala àmín àmín àmín fámiláyìn náà bàbá àti wọ́n ń gorí nígbà rí nínú rìwáyà tó tún ṣe tẹ̀sílì ọ̀rọ̀ yìí wọ́n ní anábìgun nígbà ogun ìgbésẹ̀ àkọ́kọ́ tẹ́ẹ̀bù àkọ́kọ́ ní àmì ogun tẹ́ẹ̀bẹ̀lẹ́gbẹ̀jọ ní àmì ogun tẹ́ẹ̀bẹ̀lẹ́gbẹ̀jọ ní àmì ẹni fàlámà nábàlá fún ilẹ̀ àǹdáàlì nígbà tó ṣe ọlọ́wọ́ bọ́lẹ̀ lórí mímà ní àwọn fàájú tó wà ń bá ń bẹ̀rẹ̀ oúnjẹ lọ́n pé ilẹ̀ àmẹ́jọ mà tún ṣe ń táà táà mọ́ ilé ẹkọ́ ṣe tẹ́lẹ̀ ìwà tó ń gorí nígbà rí ó ṣe àmì àmì àmì kí ló dé tó fi ṣe àmì àmì bẹ́ẹ̀ ló ṣẹlọ́ ní àkáàní Jibril ó ní ìgbà tí mo ń gúkì yẹn lọ Jibril wá bá mi wọ̀kọ́ọ̀là ó wá sọ báyìí wípé ọ̀rọ̀ bí máa ń kọ̀ ìmúrẹ́ kí ojú ẹni kí mú rẹ̀ kó gbólẹ̀ ọmọ èèyàn kan tó ṣe wípé àdọ̀ọ́ka Ramadan Ramadan bá aláyé Ramadan ó bá aláyé fàlẹ́mì ẹ̀sẹ̀fìr láhùn fàlẹ́mì ẹ̀sẹ̀fìr láhùn tó ti bí Ramadan ṣe wá bá aláyé tó yìí wọn àpà fún ìjìkúnyẹ́ pípé kò rí àforíjì ọlọ́wọ́n bá dẹ́dà tó tàǹfà ní àforíjì tí Ramadan gbé wá òun ò wá rí àforíjì kankan ó ní kọ́nà jìbìlì ọgbọ̀n wípé kùn àmì sọ wípé àmì oníjìbìlì sọ wípé sọ pé àmì kọ́nà àmì fàkúntù àmì nígbàtí ìlú sọ bẹ́ẹ̀ tó pàdánù nínú àtọ́ pé àmì tó túmọ̀ sí wípé àǹfààní Ramadan àǹfààní olówó iyebíye láti ṣe ìtúbá sọ́dọ̀ Ọlọ́run ni nígbà tó ṣe wípé ẹrú tí ò pé ni wá àpé nílé àpé lóde a ní àwọn àdùgbùjẹkù tó pọ̀ lára wa kábàbà máa bá lọ báyìí ọlọ́ọ̀bà àlékẹ́ ọláwọ́ sí lẹ́kùn àánú rẹ̀ fún mọ́ àwọn èyí tó ti síkalẹ̀ fún wa tẹ́lẹ̀ lẹ́ni tó ń pọ̀ wọ́n láṣẹ ká máa fi bá sọ́dọ̀ wọn ọlọ́run ọlọ́run wá tún fi Ramadan ó wá tún fi ṣe pabambari ẹ̀ ká tún bá pọ́dọ̀ ọlọ́run ẹgbọ́nbàlá ọlọ́run bá dẹ́dà pàwá láṣẹ ìtúbá lẹ́yìn tó ṣe wípé ọ̀rọ̀ tó kálé kápọ̀ ní lórí gbogbo wa bó ṣe ń bá onílé wíbẹ̀ ló ń bá lejò wí tó ń bá bá wí bẹ́ẹ̀ ló ń bọ́mọ kéwú wí wípé kákà máa wá àforíjì ọlọ́run وبعدها ورعب بعد كلامه يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوها عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحت الأنهار الله المبتعين يبعبوا توبوا إلى الله توبة نسوها ẹ wá àforíjì ọlọ́run ẹ tẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ẹ jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ tọ́ǹgẹ̀tẹ̀ ní ìwá àforíjì tó yẹn ní kẹ túbá sọ́dọ̀ ọlọ́run ìtúbá tó yẹ tó yẹ kóró ni àsárọ́bù fún láyùká fírọ̀ fún látara àtúbá yìí tó wá ṣe kí ni ó wá pa àwọn àṣìṣe yín tó kù tó pa wọ́n rẹ́ tó bá ṣe lẹ́kùn yín wà ọba dẹ́dà tó ni Ramadan ń bẹ kò Ramadan ọlọ́run fẹ́ ká máa túbá ká máa àwọn àṣìṣe wa. bákanáà ọlọ́wọ́ bá lékẹ́ ọlá ń bá wa sọ̀rọ̀ nínú túrọ́tù nóòrù ọlọ́ni wàtúbù ilàlá ìjẹ̀míhàn ayú alìmọ̀mìnónù làálẹ́kùn tó fi ṣòro ọlọ́ni wàtúbù ilàlá ìjẹ̀míhàn gbogbo yí pátápátá papọ̀ láàyò ẹnìkankan lẹ̀ túbù ilàlá ẹ túbà lọ sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ẹ kéde gbàmígbàmí lọ sí ọ̀dọ̀ ọba tó dá yín túbú ilẹ̀ láàrin jami'an ayu al-mu'minun tó bá ṣe wípé onígbàgbọ́ òdodo ní tòótọ́ ẹ tẹ́jú onígbàgbọ́ òdodo ẹ wá àforíjì lọ́kọ́dọ̀ náà ẹ lo àǹfààní ọ̀nà tó ṣíkalẹ̀ fún yín ilẹ̀kùn tọ́lọ́wọ́n bá dẹ́dà tó ṣíkalẹ̀ ẹ take advantage ilẹ̀kùn yìí lẹ́ni ó ń kégbe gbàmígbàmí lọ sọ́dọ̀ náà pé mo ti ṣàtìṣe orí ọlọ́run mọ́ta láì wá fàforíjì fún mi wàtúbù ìlàlá ìjẹ̀ní ànàyò alìmọ̀mìnàn làálẹ́kùn tó fìlẹ̀rún kẹlẹ̀ bá jèrè kẹlẹ̀ bá ńlá níwájú ọlọ́run èwo nínú ẹ̀ṣẹ̀ o ní ẹ̀dá òkó sí débi pé ọkàn yóò wá balẹ̀ pẹ́tò ibi táwọn bá ìjọ fún wa dé báyìí àlùjẹ́ náà ló kù ẹ̀sẹ̀ wo làwọn fẹ́ ṣẹ̀ eléyìí ò tọ́ sí mùsùlùmí ìyẹn láti take advantage inú fíkà bẹnu ẹ̀ láti kún fún ọ̀pọ̀lọpọ̀ àtẹ́wùbà ìtẹ́rí padà sí ọ̀dọ̀ ọlọ́run lẹ́ni tó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run bá dẹ́dà sọ náà kan pé قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو التواب الرحيم اراني يا النبي sọ fún على àwọn ní àwọn ẹrú mi sọ pé yá ìbáàdì ẹ̀yin ẹrú mi tó ṣe wípé ẹ ti kọjá àlà lórí ẹ̀mí ara yín báwo lẹrú ṣe ń kọjá àlà lórí ẹ̀mí ara ẹ̀ látara àìmọye àṣìṣe tó ti ṣe tọ́dọ̀ ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́kan òjọ̀kan tó ń ṣubú lura wọn léyìí tó ṣe wípé àárọ̀ ni ọ̀kan ni alẹ́ ni ẹrù àmọ̀ṣẹ́lọ́n tó ń tí bó ṣe lù kí ẹ̀ṣẹ̀ náà wá pọ̀ tó ọlọ́run ìyá náà gbogbo pé ẹ̀yin ẹrú mi alladhina asrafu ala anfusihim ẹ̀ tó ṣe wípé ẹ ti tayọ àlà lórí ẹ̀mí ara yín ẹ ti jàǹbá ẹ̀mí ara yín la taqnatu min rahmatillah ẹ má má ṣe jákàmùná kúrò nínú àánú ọlọ́run ẹ má jákàmùná kúrò nínú ìkẹ́ ọlọ́run ó burú jáì kí ẹ wá jákàmùná wípé ibi táwa sẹ̀ dé báyìí wàláyì àforíjì tó lè ṣe dédé ẹ̀sẹ̀ tí wọ́n sí má a títọ́ ìdànà ọ̀rọ̀ burúkú nìyẹn ihe ń ṣe ọ̀rọ̀ ọlọ́wọ́n bá dẹ́dà tó ní inna rahmati was'at kulla shay'in àbí ẹ̀mí ọlọ́yìn kéèmí ọlọ́run ó ká lé kákó lórí gbogbo nǹkan àánú tí mo ní lọ́dọ̀ ó ẹ̀ṣẹ̀ yín kò sí ẹ̀ṣẹ̀ náà tọ́lọ́ ọba dẹ́dà òṣì káàkiri pàforíjì rẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú sígbà tí ẹ̀dá bá ti kíni tó bá ti túbá tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó tẹ́rí padà kúrò níbi ẹ̀ṣẹ̀ yẹn sí ọ̀dọ̀ ọlọ́run ọba tó dáa látàtúnátúnirọ̀ látìláà tí ọtí ni wọ́n mú ní Ramadan ti yíyá àǹfààní àti túbà lọ́tọ́dọ̀ ọlọ́run fún ẹ take advantage ìkíní ṣe ìtọ́n jẹ́ kàmùnà àwọn ọlọ́run má tẹ́jà ń bá ní ti ẹni tẹ̀m̀bẹ̀lẹ̀kú ní ti ẹni ìwà ọ̀tẹ̀ ní ti ẹni èyí pé tó wù kó lè jẹ́ nínú aburú tẹ́dà máa ń fọrún ara wọn ṣe níṣẹ́ la taqnatu min rahmatillah pọ́jàpá mùná nínú àánú ọlọ́run pàápàá jùlọ lo àǹfààní oṣù àforíjì oṣù ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yìí kó fi wawọ́ aburú kó fi wawọ́ ìbolẹ̀ inna Allah yaghfiru dhunuba jami'an torí pé ọba tó ga yín ọba tí máa ń fà torí di gbogbo ẹ̀ṣẹ̀ ni ọba tí máa ń ṣe kíní ọba tí máa ń kà forí di gbogbo ẹ̀ṣẹ̀ ni kò sí ẹ̀ṣẹ̀ náà tọ́lọ́wọ́n ò lè ṣàforíjì tẹ́rú lóbi wọn gbà tí ẹrú bá ti wá àforíjì ọlọ́run lórí ẹ̀ tó ti ti ṣe tá àti wàwọ́ ìbọlẹ̀ tí ò fẹ́ ṣe é má bó ṣe rí pẹ̀lú wa báyìí náà ni ọlọ́wọ́n bá alékẹ́ ọlọ́gbẹ́ àwọn òjíṣẹ́ dìde àwọn òjíṣẹ́ bá bá alékẹ́ ọlọ́gbẹ́ dìde ó pa ń láṣẹ ìmọ̀wọ́ kò díje ọlọ́run káwọn náà wọ́n ti bá tọ́dọ̀ ọlọ́run ká máa pa àwọn èèyàn wọn láṣẹ láti رمي وإلى ثمود أخاق صالح قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستكثروه وتوبوا إليه إن ربي قريب مجيب الله بعد ذلك وإلى الثمود أخاق صالح aránsí àwọn samudawa àwọn samud àwọn ìjọ samud àrán òjíṣẹ́ tí wọ́n tó ń ṣe sọ́ọ̀lì ọ̀nà ó wá sọ báyìí fún pé yàkọ́ ní ẹ̀yìn ìran ní ẹ̀yìn ìjọ mi ẹgbẹ́gbẹ́ máa ẹjọ́ ti fún ọlọ́run máa lọ fún ní ilá ayò òun lọba tó mú yí jáde nínú ilẹ̀ nígbàtẹ́ ìjẹ́ nkankan òtà àmọ́rọ̀ tó ń fi ìhà ó wá ti yí sórí ilẹ̀ náà kẹ máa gbé bẹ́ẹ̀ kọ̀sẹ́t fi rúurú ẹwà pẹ̀lú ìdí ọlọ́m fún mà tó mú ilé ìlẹ́ni tó ń ṣe kí ni tó ń túbà lọ sọ́dọ̀ rẹ̀ iná rọ́bì kọ̀rí ibú mú yìí torí pé ọ̀dà mi ọlọ́run tó dá mi ó túmọ̀ ìpèsè gbogbo àtọ́wáṣe kí ni àwọn tí wọ́n ń pè Eleyi tí ànábí ọlọ́run yìí tó ń ṣe tó pa àwọn ẹnẹ̀wà rẹ̀ àwọn èèyàn rẹ̀ tó ń pa wọ́n láṣẹ ìgbà tí múta ní ìpẹ̀lẹ̀ àtùwẹ̀pẹ̀lẹ̀ tọ́nà ọba àlékẹ́ ọlá bá pàdún fáyè kan kó wá pàdé wọn múta dé àyè náà tọ́nà ọba sọ̀rọ̀ kan múta fi rẹ hàn mí mo fẹ́ rí ẹ lójú tètè mo fẹ́ rí ẹ ní ojú kí ni ojú tètè fò wájú àmì wájú ìtí èmi tí gàkà kankan bẹ̀ ọlọ́wà ní o lórí mi a máa wo àpẹẹrẹ àpáta yìí ọlọ́run wá fi àmì rẹ̀ hàn sára àpáta wọ́n ní àpáta yẹn sì fọ́ pátápátá oorun jẹ́gẹ́jẹ́gẹ́ ó ń bẹ ní látàrílẹ̀ ànábì Musa wá dákú nígbà tánábì Musa wá tàjí fọ́ọ̀lá subhana tubta ilayk wa na awwalul mu'minin gbọ́n tó jáde lẹ́nu ànábì Musa alayhi salatu ah kódà onígbàgbọ́dọ̀ ọ̀kan náà àwọn àkọ́kọ́ onígbàgbọ́dọ̀ ni mo jẹ́ àdúgbàtí ànábì adam alayhi salatu wa salam àti ìyálawa hawa tí wọ́n ṣe ọlọ́run tọ́lọ́ ní wọn kó ní alùjẹ́nà kí ni bẹ́ẹ̀ nípa tọ́ra rẹ̀ fatalaqa adam kalimati min rabbih fataba alayhi innahu huwa tawwabu rahim ọlọ́ni fatalaqa adam kalimati ní rabbih Ádámù wá rí ọ̀rọ̀ kan gbà látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ orí gbólóhùn kan gbà gbólóhùn orí gbólóhùn àti wà àforíjì ọlọ́ àti tí látọ̀dọ̀ ọlọ́run àwọn àfáà ní gbólóhùn náà ni ọ̀rọ̀ tó kà sọ láyé ظلمنا أنفسنا في الشعب السنوري أن يرى وإن لم تغفر لنا وترحمنا توبا فرجوا فوكوا لنكن من الخاسرين أما بيننا وأبي فوق báyìí ìṣesí àwọn ànábì ọlọ́run wọ́n ma wá títúbà ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀nà ẹlẹ́ẹ̀kejì náà àǹfààní tí wọ́n mọ̀dá mú wọ́n gbà tàbá ṣe tútúbá tá káwàá bata kí ni ká ṣe àtúnṣe ara wa ká ni ká túnra wa ṣe lórí àwọn bí ká kù sí tó ṣe wípé láàrin àwọn àtọ́lọ́ àwa náà mọ̀ ó lè máa hàn tẹ́bẹ̀ èèyàn ní ìbẹ̀nú ẹ̀ yóò hàn sí wọn pé àlágbẹ́dá kù sí ní agbárí náà wà ṣe kí ni a wà túnra wà ṣe lórí rẹ̀ ilé látámọ̀ tó ní islahun náà a túnra wà ṣe ọlọ́run fẹ́ ká mójútúra wa nínú àlámàrí wa ya ayyuha alladhina amanu alaykum anfusakum la yadurrukum man dalla idha ihtadaytum ọlọ́run mo fẹ́ nígbà gbogbo alaykum anfusakum ẹ̀mí ara yín dọwọ́ yín ẹ mọ́sẹ̀ ní ara yín káfàrà ẹ mọ́gbọ́n èsì lápara yín láyé tẹwà nú ẹ̀ tó wá tó jòkólẹ̀ tọ́ tí tó ń gbégbọ́ tí tó ń mú tó ń mú tínú ẹ̀ ń dùn ó ń wé sí lọ́gbà rẹ̀ ní náà àǹfààní ń bẹ ṣe kí ni kó fẹ́rí padà kó tún rẹ̀ ṣe wọ́n tó ṣe pé oníjàmbá ni ẹ́ alágàbàǹgẹ̀dẹ̀ ni ẹ́ wọ́n tó ṣe pé mùnáfìkì ni ẹ̀yà ní mùsùlùmí láàárọ̀ kèfèrí lálẹ́ mùsùlùmí láàrin àwọn èèyàn kèfèrí ní kọ̀rọ̀ àǹfààní àti ṣàtúnṣe ààrẹ òun lélẹ̀ wọ́n àkóríjì ọlọ́run kó wá túnra ẹ ṣe àlékùnmà ń pẹ́sẹ̀kún ọ̀rọ̀ ara yín dọwọ́ ara yín pápá mójútó rẹ̀ ẹ̀ná tó tó máa nàgbà síbò mí àmì mọ́ṣẹ́ al-amru bil ma'ruf wan nahy 'anil ṣe nínú àwọn ojúṣe dáadáa gẹ́gẹ́ bí mùsùlùmí ni àmọ́ àkọ́kọ́ àríyìnkù ma ń kúta kún títí ẹlúkọ́kọ́ bẹ́ ẹ náà tààrẹ ẹlúkọ́kọ́ bẹ́ ẹ kò tó ráyè tẹlòmí ẹn tó dàkọ fún ni tọrọ ẹ̀là àkọ́kọ́ wo mẹ́tíkọ́

àwọn tó ń tinú wọn lè kó nira kan bá yín lẹ́gbàá tọ́lọ̀ ti bọ̀nà mọ̀ yín yá yọ lẹ́bí na àmánù kú à ń kúta kún wà àníkún mú náàrà ọlọ́run ni mo pẹ̀lú nígbà gbódodo ẹ dáàbòbò ẹ̀mí ara yín àwọlẹ̀n tó tó wá ni àti dáàbòbò ra wa lẹ́ni tí ó àǹfààní Ramadan ti kalẹ̀ fún wa láti ṣe kiri láti túnra wa ṣe bẹ́ẹ̀lá ṣọlọ náà bá ní tọ́lá pàwọ́ kàmà ṣàtúnṣe ara wa tí wọ́n bá ṣàtúnṣe àwọn ẹlòmínà pé ká ṣe kiri ká túnra wa náà ṣe ká fọwọ́ ara wa máa هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في دلال مبين ألا هو الذي ارتلع رسولا هو الذي بعث في الأميين رسولا ألا أبعى نطبي دي من وعوات وعمق ومقع وجشاء يتلو عليهم آياته فما تجشي ثم كاميالو أو أفيالو كما كفوا ويزكيهم هو ما سفرما kó máa fọ̀ ọ́ mọ́pọ̀ níbi àwọn ìwà burúkú rẹ̀ bí oríṣiríṣi èyí tó ti gbajúmọ̀ tó ti gbalẹ̀ káàkiri inú àwùjọ lóbi pé ìwà ìbàjẹ́ náà ti wá pọ̀ ẹ̀sánwóró lẹ́wà mọ́ra àwọn èèyàn wọ́n ṣe táà ti dúró sí òdodo nígbàláyà sí inú àlámọ̀rí ìfẹ̀mí wa táàrí bàjẹ́ nínú ẹ̀ tó bùkátà sí kí ni ká kú ṣe ṣùgbọ́n ẹ̀sán ibi tó ti bẹ̀rẹ̀ òun náà ni àwa gangan alóòkú máa ń fúkàkùn ọ̀rọ̀ o àǹfààní tó mọ̀ dáná sílẹ̀ fún wa àǹfààní kájòkó ti kátúnra wa ṣe kájẹ́wọ́ sí ọ̀dọ̀ ọlọ́run tó ní wá tó mọ̀ wá tó mọ̀ wá wa lórí kí ni lórí abẹ́lọ́run bá lékè ọlá ó ti

àǹfààní tí Ramadan fi fún wa àǹfààní àtàwùbátú wal islah àǹfààní ìṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run àti ìfúnra ẹni ṣe lórí ibi tá kù sí ẹmọ́jẹ́ kí á dàbí àwọn tó ṣe pé annabi muhammad àmì lé lórí látàrí àdúrà jibril ní ẹni tó ṣe wípé adraka Ramadan Ramadan bá láyé salami tẹ́fẹ́lá tó wá rí àforíjì ọlọ́ngbà kò rí àánú ọlọ́ngbà ń bẹ̀ kò túbá lọ sọ́dọ̀ ọlọ́n bó ṣe ń ba bọ̀ náà ló fẹ́ máa bá kọ̀ntínú yóò máa ṣe ní láánú tamarínú mùsùlùmí tó ṣe wípé adúpẹ́pọ́lọ́ lórí ọmọdánì ọdún èyí tá gbanú ẹ̀ kọ́lọ́n kó fi àlùbáríkà sí èyí tó kù kọ́lọ́n jẹ́ kárẹ́ ní gbà káríṣẹ́ olórin ṣe mú ẹ̀ tàbárí lẹ́bù tí rọmọdánì wà lọ́dún yìí pẹ̀lú àwọn òrùn tọ́lọ́ ni kó máa mú ìkánná ọmọ ìyá ń tẹ́ndì lẹ́bù òrùn ní north wọn kódà tí ó dà pa èèyàn ń dákú ṣeré gan látara mú òrùn yẹn so dalẹ́ tó wá fẹ́ sínú tó wá gbégbé ọtí tẹ́gbẹ́ kan irú èèyàn báyìí ṣé kò máa fi àjẹ rẹ̀ àbí tẹ́ ní àìdá tó fẹ́ ṣe sínú náà ẹjọ́ sínú ó fẹ́ kíjọ́ rẹ̀ kúrò mẹ́ ma tí ó máa tàká ìpẹ́ elu fẹ́ lómi olókù máa ń 11 àti lọ a ń ti lọ lórí wípé ó ń lérí kalẹ̀ fún ẹ̀jẹ̀ tí ó ṣẹ̀ tí ọmọdáhùn bá kúrò lẹ̀ àǹfààní ìwà foríjì ọlọ́ lórí àwọn abíká kù sí àǹfààní Ramadan sí kalẹ̀ ẹ má jẹ́ tí Ramadan kan gbára wa kọjá lọ ó kàn kọjá nígbà tí kọjá tí è ní orí pa ẹ má jẹ́ kọ́rọ̀ sí wa kó ṣe kó rí báyìí ká fi ká fi wá eléyìí ṣe pàtàkì nínú alámàrí wa yẹnu pàtàkì lọ́nu sọ́ọ̀tù nìfẹ́ àyà 145 146 bàtàkì àbálìkìlá ń bá wọn mùnáfìkì wí ọlọ́ni iná mùnáfìkì náà fi dárìkì asfali nínú náà wọ̀lá ń tẹ̀jìdà láwùn náà sí rọ̀ ọlọ́ni ẹ̀yí àwọn mùnáfìkì èèyàn àwọn alágàbàǹgẹ̀dẹ̀ alójútú wọ́n wọ́n fi ìsìláàmù hàn síta wọ́n fi wà kìtìrí a sínú ó ní mùsùlùmí láàárọ̀ nǹkan míì ní lálẹ́ ó ní mùsùlùmí láàárín àwọn èèyàn nǹkan míì ló ń ṣe ọlọ́ni mùsùlùmí bí náà báyìí nà záríkà láìlá áwùlá ìwàlá ìlá áwùlá ọwá ń tì láàárín méjèèjì wọn àjẹ́ta àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni wọn àjẹ́ta àwọn kèfèrí ṣírú ẹ̀ ni wọ́n ọlọ́run ló ń bá ọmọ ọlọ́ni ẹ̀rọ àmùnáfíkì fi dárkìlá àtàlì nínú náà wọ́n máa bẹ níkàlẹ̀ gbùngbùn náà wọ́n láń tẹ̀jídà láwọn ọmọ náà sí ìrọ̀ wọn ní rí alárànṣe kankan nígbà tí wọ́n bá ti kí ni tó bá ń fi àjẹ wọn ọlọ́ni ilà lẹ́bínà táàbù wà áṣìláwù wà àtàkọ̀ mú bílà ọlọ́ni àfàwọn tó bá ṣe pé nínú wọn táàbù wọ́n ṣẹ́rí padà tó tàwọn àfáà ní ìtumọ̀ هنا نكني الرجوع عن المعاصي iṣẹ́ rí padà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ tí yàn ti ń ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ti múrú ọlọ́wà ni àwọn mùnáfìkì in tí ó kọ wọn yọ nínú ìyà náà ìlàlẹ̀bí na ìtàábú àtàwọn tó wọ́n túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn wà á wọ́n wá ṣàtúnṣe tí wọ́n ti bàjẹ́ wọ́n ṣàtúnṣe àwọn nǹkan tí wọ́n ti bàjẹ́ wà àtọ́kùnmù bí náà bẹ́ẹ̀ wọ́n wá di òpó ọlọ́run ẹ̀sìn ọlọ́run wọ́n dì mú dáadáa wà ákọlà tún dídà hún mi náà wọ́n ṣàfọ̀ bẹ́ẹ̀ sì tí wọ́n ṣe fọ́lọ́run wọ́n ṣàfọ̀ mọ́ rẹ̀ fún ìsìláàmù tèmi tí mo ń ṣe torí ìtìwọ́ ọlọ́run ni ní ìṣèsìláàmù torí àfáà kankan bí wọ́n ṣe wáyé bẹ́ẹ̀ náà wáyé ẹni kálùkù ó dòó rojọ́ tí ẹ̀ láǹkì àmà ni ẹ̀tàn kan ọgbọ́mọ pé àfá ó gbà wálẹ̀ láǹkì àmà àfá tí ò tí lè gbà rẹ̀ lẹ̀ tí ò tí lè ṣe kí ni tí ò tí lè gbà rẹ̀ lẹ̀ ọ̀rọ̀ bàbá àtọmọ kọ́ ọ̀rọ̀ ìyá àti bàbá kọ́ ẹni kálùkù ó dúró tí ẹ̀ حفاة عراة مختالا غلا tí ó máa bẹ ní ò láì wọ́ bàtà lẹ́yìn tá àgbàbẹ́ fún àpàdà sí pínlẹ̀ dídá láti rojọ́ níwájú ọlọ́run so tí a bá wùwà àìdá tí tó lè fi mórí bá òun náà ni kó ṣe kí ni kó túbá kó sì ṣàtúnṣe níbi tó yẹ kó ṣàtúnṣe sí bá a ṣe ń gbáwẹ̀ yẹn takúra wa ó máa bẹ ní ipò tó ga tó súnmọ́ lọ́wọ́ pẹ́kípẹ́kí látara kí ni tó ń ṣe yìí àwọn afẹ́àtì náà a ti tẹ́rí padà sọ́dọ̀ ọ̀nà pẹ̀lú tẹ́rí padà sọ́dọ̀ náà àwọn àmà fọ́ra wa má kò tí kan lè mú rẹ̀ kú òun bẹ́ẹ̀ gbogbo àwọn azọ wípé ẹwọ ẹgbà ó ṣe bá kú lélẹ́yìn ah, ìgbà tí wọ́n bí ẹ wọ́n dá ẹ̀sẹ̀ yẹn máa ẹni wọ́n tó pọ̀ ẹ lọ́rùn tí wọ́n tó ẹ̀sẹ̀ yẹn àti wọ́n fi tí ẹ lápò pé no ìwà àti ẹjọ́ máa lọlé ayé tó àwọn àtọ́ wípé ẹwò bẹ́ẹ̀ ó ṣe gbákulé lé yẹṣọ́ àti wálẹ̀ afẹ́wọn lọ ṣe wá sí fáwọn ẹlòmí à ọlọ́mọ ṣe wálẹ̀ ẹran ìyá o fẹ́ pé àpẹẹrẹ ẹran ìyá nìyẹn ọlọ́mọ àbádẹ́dà tó pàpìlíjì àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa ìbádàlá ọ̀rọ̀ ni wípé Ramadan sílẹ̀kùn ìwà àforíjì ọlọ́run Ramadan sílẹ̀kùn ìṣàkóso ara ẹni kúrò níbi àwọn wa lìzá tabatẹ̀wò ní àwùjọ káàmbẹ́lẹ̀ pariwo ni bẹ́ẹ̀ ni èyí tó pọ̀ ń bẹ̀ ọwọ́ wa náà ló wà àìdá ọwọ́ wa náà ló pọ̀ tó ń ti bọ́lá ń ṣe fi oṣù Ramadan bó ṣe fi tẹ́ ọ bó ṣe fi tàánú wá tó fi tilẹ̀kùn aburú àmì òyò àmà àwọn ọmọ fi jẹlẹ̀kùn yẹn ni àní ó tilẹ̀kùn ikú wa tẹ́ fọ́ọ̀mà wọ́n àti ṣe kí ni àti ṣe àyídá àti ṣe aburú lẹ́yìn tọ́lá bá ní kí láti tàánú wá pẹ̀lú pé ó de àwọn èsì àtọmọ ìyá rẹ̀ ó dè wọn mọ́lẹ̀ tó lè jẹ́ káwọn èèyàn rójú ráyè ṣètọ́ náà àyè ó ti tún máa lọ ṣe kí ni wọ́n tún máa lọ fi ọwọ́ ara wọn

tó ń ti gbogbo orí ẹ̀ṣẹ̀ tó bá wù kí yẹn léṣẹ̀ tó bá jòkúlẹ̀ tó bí ọlọ́run tó túbá torí pé túbá yẹn ṣe pàtàkì kó tó wọn wá àforíjì pé àkíní ah, yìí fẹ́ ṣe mọ́sẹ̀ tó túbá ọlọ́run ṣe dáa ti ṣàforíjì fún tó bá tún wá ṣàforíjì fún ọlọ́run tó wá kẹ dáa ah, ìwọ mẹ̀mí lọ́nà wá wá àforíjì lórí ẹ̀já tó ṣe wọ̀lẹ́bí náà ìdánfà àlùfà ìṣẹ̀kan àwòzọ́lẹ̀mú àǹkúfà hùn ذكروا الله فاستكفروا لذنوبهم فما يكفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون àtúnṣe pé ìbàtàn máa wà ìdá àkọta tó ṣe àṣemáṣe pàṣẹ́pàrú lídùnú dì yìí wọ́n wà máa wá foríjì ọ̀rọ̀ dákàrúlá wọ́n rán ti ọlọ́run wọ́n wà máa wá foríjì ọ̀rọ̀ lórí àṣẹ tí wọ́n ṣe yẹn ìbádànlá ẹnu ìgbà tó kù yìí náà yorùbá ní ọ̀run tó ń bẹ lókè ó tó gbẹ̀kọ̀ ẹnu àsìkò tó pinnu aláǹfààní àti túbá kọ́dọ̀ ọlọ́run lórí àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa káwá pinnu àti ati kíni àti ṣàtúnṣe ara wa nígbà ọmọdé yìí bá lọ yóò sì máa ara wa dáadáa yóò dúró pẹ̀lú wa yóò máa bẹ pẹ̀lú wa àbẹ̀lẹ́ ọmọ àlékè ọlá ẹnu bí ẹ̀sẹ̀ wọn dá ń kú ara gbà àwọn ń ṣe nú ẹ̀ kọ́lọ́ àdúrà bá ń ṣe ní ẹ̀kọ́lọ́n kó gbà fún wa àwọn ìtọ́rẹ àánú wa kọ́lọ́n kó gbà fún wa ọlá tóbi ọlọ́lọ́lá wùlọ̀wọ́lá kúwọ́tá ìlàdìlá fún ilẹ̀ fẹ́lá àti yẹ